and your logo fún orí ọ̀fẹ́ tó Father, we thank you, Lord, for the grace that you have given to us to be alive. Àyàn ló go fún orí ọ̀fẹ́ yìí. Agbóògbà fọwọ́ agbára tó fi kàn wá. Ẹnu Ísírẹ́lì lórúkọ Jésù olúwagbọ̀pẹ̀. Wọ́n tó pọ̀ nípa àgbára wa tó fi gbogbo agbára lọ́wọ́. Àyàn ló go láàárọ̀ yìí. Fọwọ́ your ọ̀fẹ́ for àánú tá a rí ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ Olúwa gbàyè Olúwa gbọpẹ́ Olúwa gbàyè Olúwa gbọpẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ ẹ̀sìn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún ẹ o let's just begin to thank the Lord for the grace that you have received from the Lord jẹ́ ká gbóhùn wa sókè sẹ́ẹ́ orí òfé àánú tá a rí gbà orí òfé òun orí òfé wa rẹ̀ olùfẹ́ àṣeyọrí olùfẹ́ ńlá ẹni oríṣiríṣi gba ọpẹ́ yìí òun máa gbọ́ pẹ́ òun máa gbà òun máa gbọ́ pẹ́ òun máa gbà wọ́n tó pọ̀ nígbà tá a gbára ìwọ́lá gbéga wọ́n tó pọ̀ nígbà tá a gbára ìwọ́lá yìn lógo wọ́n tó pọ̀ nígbà tá a gbára ìwọ́lá gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí fún ohun tó ń ṣe ọlọ́run á ọ́ fún ohun tó ń ṣe ọlọ́run a gbé ọ̀gá fún ohun tó dáwọ́ lẹ́nu ayé wa ọlọ́run a gbé ọ̀gá fún ìyanu ìwọ jésù yìí ní gbogbo ọ̀nà ìwọ tó ní gbogbo ọpẹ́ lọ́wọ́ ìwọ tó ní gbogbo ìyìn lọ́wọ́ lágbéga fún ohun tó ń ṣe yìí ẹni máa Ísírẹ́lì lórúkọ jésù olúwa gbọpẹ́ ìwọ kábíyèsí àyàn ológo àyàn fún orí ńlá orí àkàkà tán ayàn lógo fún àánú ńlá Father we lift our voice in praise to you we exalt you this hour for your love for your great love for us for your great love for our life fún àánú tó pọ̀ bí yanrìn èyí tá a rí gbà lójoojúmọ́ fún àánú tó pọ̀ bí yanrìn èyí tá a rí gbà lójoojúmọ́. fún àánú tó pọ̀ bí iyanrìn èyí tó fi ayé wa fún àánú tó pọ̀ bí iyanrìn èyí tó fi dá ayé wa sí ẹni mọ Ísírẹ́lì gba ọpẹ́ Olúwa gbà bàbá àtọ̀wá láàárọ̀ yìí ó yá wa jáde ọwọ́ àṣeyọrí rẹ olúwa nà jáde jésù gbọpẹ́ yìí a ó sì yìn ọ́ lógo a ó sì gbé ọgbà láì lórúkọ jésù kristi olúwa wa àmín bọ́lọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fún ọ̀fẹ́ tó fún ọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú tó rí gbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fẹ́ni tó ọ́. I want us to begin to exalt Him and magnify the Lord right now. I want you to begin to praise Him for the grace that you have received from the Lord. I want you to begin to exalt Him and magnify Him. I want you to thank Him right now. I want to begin to worship Him this morning. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yin Ọlọ́run láàárọ̀ yìí. ẹgbẹ́ I want us to begin to thank him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ kó yìn pé Jésù ṣe ẹni tó pọ̀ nípa àtagbára ó mà ṣe ẹni tó pọ̀ nípa àtagbára ó mà ṣe ẹni tó ní gbogbo agbára lọ́wọ́ ó ṣe lórí ilé mi láàárọ̀ yìí somebody begin to thank him nínú ayé àwọn ọmọ àmì láàárọ̀ yìí begin to exalt him begin to magnify him. Begin to praise Him for the love of God for your life, for the love of God for your children. Bẹ́ẹ̀ kò yin I want you to begin to magnify Him, magnify the Lord, magnify Jesus, magnify the King of Kings. Dúpẹ́ Ọlọ́run. Jésù ṣe o thank you Holy Spirit àwa dúpẹ́ dúpẹ́ àwa fi yìn fún ọ àwa lẹ́ni tó dá sí dòní o fún ààbò àti ìbùkún rẹ̀. ṣe o ológo jùlọ àwa dúpẹ́ àwa dúpẹ́ dúpẹ́ àwa fi ìyìn fún ọ àwa dẹ́ni tó dá sí ìdòwú o bàbá fún. ọ̀fẹ́ tó fún ọ o ṣé o Jésù o ṣé Jésù o ṣé olùgbà ló mọ̀ ṣe gbẹ́kú yín ọlọ́run yìí ọlọ́run tó pọ̀ nípa tagbára ọlọ́run tó pọ̀ nípa tagbára ẹlẹ́dàá mi ó mọ̀ ṣe Jésù o ṣé o ẹ bí fún òun ló nìyí o ọwọ́ rẹ̀ dà. certo? foni ní gbogbo ọ̀nà ó mọ́pẹ́ wá. ní gbogbo ọ̀nà ẹ ṣé o. bàbá. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí mo fẹ́ kó gbé Jésù dáṣẹ́. I want to begin to exhort him and magnify the one that is worthy to receive the praise this morning. Bẹ́ẹ̀ kó yin ẹlẹ́dàá rẹ ẹni tó pọ̀ ní bàtàgbà. Ìrìnàjò ayé ibi tó gbọ́ ọdí rèé, mo sì mọ̀ pé ó sì mú ọ lọ síbi tó dáa lọ́pọ̀lọpọ̀. Ìgbẹ̀yìn yóò da ojú ó sì ti ọ̀tá rẹ̀ bẹ́ẹ̀ ni mo ní ìgbẹ̀yìn rẹ yóò dáa ojú yóò sì ti ọ̀tá rẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláìṣẹ́ jésù o ṣé jésù o ṣé fún ìpinnu ńlá tó ní fún ayé mi jésù o ṣé fún ìpinnu ńlá tó ní fún ìran mi jésù o fún ìpinnu ńlá tó fún ayé ọmọ mi sẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí ẹni tó pọ̀ nípa àtagbára mo yàn ọ́ ìwọ tó pọ̀ nípa àtàgbára mo dúró ga dúpẹ́ ọlọ́run yìí ọba tó fi agbára fún ọ ọba tó fi agbára fún ọ ọba tó fi agbára fún ọ ọba tí òjò bàjẹ́ ẹni mọ Ísírẹ́lì tí òjò dàrú fún ìran rẹ can you lift your voice and just thank him can you just praise him wherever you are and give that worship to him this morning he told you when you are coming come with thanksgiving in your heart. He told us to enter his gate with thanksgiving in our heart. Somebody lift your voice and bless him. kéèyàn kankan gbóhùn rẹ̀ sókè kó yan ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọṣẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣẹ̀dá ẹ̀ Father, I just thank you. Father, I just praise you. Father, I just honour you. Father, I just give all the praise to you. For you alone you are worthy to receive all the praise. Ìwọ ló tó láti yìn, ìwọ ló tó láti gbéga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, Olúwo ṣeun. Father, I just want to thank you. I just want to say thank you to you, God. Thank you to Jehovah God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Màkàtà lùbàkúṣàtàlì màkàsàtè. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ sẹ́. Ọlọ́run Ísírẹ́lì ò ṣeun. ẹni mọ Ísírẹ́lì mo yàn ọ́ ìwọ tó dá mi sí ìwọ tó dá mi sí ìwọ tó pa mí mọ́ lọ́wọ́ ewu gbogbo gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ ká sọ fún ọlọ́run ọlọ́run tá a rí mo ti ṣẹ̀ sí olúwa dárí àṣedídè mi gbogbo jì ayé mi ìjórí àánú gbà ẹ kò porúkọ Jésù dáadáa olúwa dárí ẹ̀ṣẹ̀ mi gbogbo jì ayé mi ìjórí àánú gbà Lord, I come to you this morning that your mercy to locate me olúwa fi àánú gbà mí láàárọ̀ yìí ayé mi ìjórí àánú gbà ẹ kò porúkọ jésù sẹ́ olúwa gbà mí láàárọ̀ yìí ayé mi ìjórí àánú gbà gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my sins all my iniquities all my trespasses and transgression before you gbogbo tí mo ti kùnà ògo ìwọ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ náà olúwa dáríjì ẹ sọ fún ọlọ́run that lord jehovah god to forgive every sin that will not allow you to experience god this morning gbogbo ohun tí ò jẹ́ kí n rí ìwọ ọlọ́run láàárọ̀ yìí gbogbo ọwọ́ alágbára tí ò ní jẹ́ rí ọ gbogbo ẹ̀ṣẹ̀ mi èyí tí ò ní jẹ́ kó bá mi pàdé ẹ pe orúkọ jésù dáadáa mi tẹ wá sẹ́ olúwa àṣírí gbogbo jì let all my sin be forgiven olúwa ẹ̀ṣẹ̀ mi mo mara mi láàárọ̀ yìí i have acknowledged my sin before you i have acknowledged my iniquity before you god mo ti mú ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ ọlọ́run ní àárọ̀ yìí that i am a sinner ẹlẹ́ṣẹ̀ ni mí mo ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ ni mo ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ ni mo ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ ni orúkọ jésù orúkọ jésù sẹ́ẹ́ orí ọ̀fẹ́ rẹ mò ń fẹ́ sọ fún ọlọ́run pé orí ọ̀fẹ́ rẹ orí ọ̀fẹ́ rẹ mò ń fẹ́ ló ń fẹ́ láàárọ̀ yìí èyí àṣẹ ẹ̀bẹ̀ mi Jésù tí kú ẹ̀ṣẹ̀ Hey. How did you ẹ̀ṣẹ̀ mi rẹ́ olódùmarè lo ẹ̀jẹ̀ rẹ bàbá fáyé mi ẹ̀ṣẹ̀ mi rẹ́ olódùmarè ó yọ dáríjì mi o. ẹ̀ṣẹ̀ ojoojúmọ́ ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ sọ fún Ọlọ́run alààyè tell him to forgive your sin Olúwa ẹ̀ṣẹ̀ mi rẹ Olódùmarè ẹ sọ fún Ọlọ́run Ọlọ́run mo tọ̀ wá láàárọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ dájú ó sì sọ kò sẹ́ni tó lè change ẹ̀ kò sẹ́ni tó lè mú sí i ọlọ́run ò ṣeé bá jà kò ṣeé bá bínú ó jù ẹ lọ ọlọ́run kò ṣeé bá jà you cannot fight him kò sì ṣeé bínú sí ó jù wá lọ ọlọ́run kò ṣeé bá jà kò ṣeé bínú sí ó jù wá lọ is bigger than you àánú ni kò béèrè fún olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí ẹ kò porúkọ jésù ẹ jẹ́ ká sọ fún jésù láàárọ̀ yìí. that all my sin, O God, that will not allow me to experience your presence this morning, gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ò jẹ́ kí n rí ògo agbára rẹ tó ní fẹ́ kó bá ayé mi pàdé lọ́nà ìyanu ni èmi náà fẹ́ fún ẹ kó fẹ́ ọkàn mi kó gba ìbùkún èmi náà fẹ́ ní àṣeyọrí ní gbogbo ọ̀nà with everything that will not allow your presence to flow in my life with everything that will not allow your presence to manifest in my life ohun tí ò ní fi àyè gba ògo rẹ nú ayé mi láàárọ̀ yìí ẹ pe orúkọ jésù olúwa dáríjì ẹ̀jẹ̀ jésù ó yá wò ẹ̀ṣẹ̀ mi láàárọ̀ yìí begin to ask the blood of jesus to wash you ẹ sọ fún jésù sẹ makando koposo tó pẹrẹpẹta sọ fún jésù bí tó wà ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ forgive me all my sins cleanse me from all iniquities pé ẹ̀ṣẹ̀ mi rẹ́ láàárọ̀ yìí ayé mi ìjórí àánú ńlá gbà bẹ́ẹ̀ kó porúkọ Jésù ayé wa láàárọ̀ yìí kó ra àánú ńlá gbà ayé ọmọ rẹ láàárọ̀ yìí kó ra àánú gbà ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún ìran mi ẹ ṣàánú fún ayé mi can you lift your voice and tell him the Lord God of heaven to have mercy upon you right now pé ẹni tó ní ọ kó ṣàánú fún ọ kójú ìgbàgbọ́ má ṣe tì ọ́ pé ẹni tó ní ṣàánú fún ọ káyé má ṣe pé ìwọ ọlọ́run dà ó màmá lanu kó gbàdúrà olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí forgive me all my sins cleanse me from every iniquity of my heart sọ fún Jésù sẹ́ẹ́ that Lord Jehovah God to forgive you all of your sin and cleanse you from every iniquity of your heart. Olúwa dárí àṣírí èmi jì mí, ẹ̀jẹ̀ rẹ kó wẹ ayé mi, ẹ̀jẹ̀ rẹ kó wẹ iṣẹ́ mi, ẹ̀jẹ̀ rẹ kó wẹ mi, ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí tọmọtọmọ. Can you lift your voice and pray to God? Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi ṣàánú fún mi. Ask the Lord to have mercy upon you. àánú rẹ mo tọ̀ wá láàárọ̀ yìí Father I look unto you for your mercy olúwa mo wọ̀ ọ́ fún àánú láàárọ̀ yìí ni níbo ló wà sẹ́ porúkọ Jésù yẹn that Lord Jehovah God to forgive every sin ask Jehovah God to cleanse you from every iniquity from all trespasses and transgression bí kí Ọlọ́run kó dárí gbogbo àṣídédé jì gbogbo àṣídédé tí ò jẹ́ kí n rí ògo rẹ bàbá. Every sin that will not allow me to experience your power. Every sin that will not allow me to experience the glory of you. All my sins, all my iniquity that will not allow me to experience your glory. Ẹ fún Ọlọ́run alàìṣẹ́. Olúwa dárí àṣírí déjì. Àánú Ọlọ́run tọ̀ mí wá láàárọ̀ yìí. olúwa dárí àṣíríréjì orí ọ̀fẹ́ rẹ kó bá ayé mi pàdé olúwa dárí àṣíríréjì ayé mi kó gba àánú ìwọ ọlọ́run sọ fún ọlọ́run pàkáìlì màkó sátálì màkàtà bí orúkọ jésù ẹni máa israẹli kó dárí gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wá ipò orúkọ jésù ibi tó wà sẹ́ màmá ẹ gbàdúà. bẹ́ẹ̀ kó jésù ẹ ká sọ fún ọlọ́run gbogbo ohun tí mo ti ṣe ẹ̀mí máa yanjú ẹ̀ fún mi láàárọ̀ yìí ẹnìkan àdúrà rẹ nu that's somebody that's your prayer whatever things that you are trying to do to achieve that the failure is what you are encountering that the failure that the enemy says failure is your portion on it olúwa bá mi parí ẹ̀ láàárọ̀ yìí ẹni máa ń ohun tí mo ṣe ní àṣetì ogun ọ̀run yanjú ẹ̀ láàárọ̀ yìí fún mi. borúkọ jésù dáadáa mi tó wà ọlọ́run tó pọ̀ nípa àti agbára ohun tí ayé mi ṣe láṣetì ohun tí ayé ọmọ mi ṣe láṣetì ogun ọ̀run ẹyanjú ẹ̀ láàárọ̀ yìí borúkọ jésù ohun tó wá láwàtì ohun tí mo lé lálẹ́tì what everything that you have been trying to do to pursue in life that enemy don't want to allow you to achieve it ohun tí mo wá ní àwátì nínú ayé mi lónìí. Somebody pray the Lord God of heaven to settle it. Ẹ pe orúkọ Jésù mi tẹ wá. Ó yá ó yá màmá pe orúkọ Jésù yẹn sẹ́. Ohun tó ń ṣe láṣetì ọ̀run yanjú ẹ̀. Ohun tí mo wá láwàtì Olúwa yanjú ẹ̀ láàárọ̀ yìí. Ó pe orúkọ Jésù Olúwa jẹ́ kó yanjú. Ọ̀rọ̀ ayé mi jẹ́ kó yọrí sí rere o. Jẹ́ kó yọrí. Bàbá mi. Dem go your 我。 thing that you've been trying to pursue to achieve in life, the Bible makes me to understand that the promotion is not from the east, not, not your own effort. It's by the grace of the Lord. And you're ẹ̀yin ogun ọ̀run ẹ fún mi fire ẹ me. gbà mí kémi náà rí ọmọ bí láyé o ti ń lé ọmọ látijọ́ yìí ah Lord let the grace to able to achieve it kó bàlẹ́ ayé mi ohun tí mo ti ń lé ohun tí ọkàn mi ń fẹ́. gbogbo agbára dáre dúró agbára tó ń tẹ̀ iná eré níbo ló wà kàkà màkú sàtálì màkàdà yàbá zùdòmókò pẹrùbẹ tó kò ṣáńdà yẹbọ ó yá ó yá gbogbo ti ayé mi lélá létí ẹ̀yin ogun ọ̀run ẹ yanjú ẹ̀ láàárọ̀ yìí ẹjọ́ yọrí síre fún mi ẹ fà yóò rere gbà mí ẹ fà yóò rere gbà yá àwọn ọmọ mi gbogbo àwọn lanu kó gbàdúrà olùwàjò yọrí síre fún ayé mi ni olùwàjò yọrí sí rere fún ayé ọmọ mi nẹ olùwàjò yọrí sí rere fún ẹbí mi nẹ olùwàjò yọrí sí rere ní orúkọ Jésù ojú ayé mi wà láwàtì ọ̀run gbà jáde porúkọ Jésù mùkó bàgàdàyàbà kẹsọ́ndò bòkù ṣètèdèà rabire mẹkẹtẹtọ́rì màkùṣètè tàdáńdẹ̀lẹ̀ mùkó pẹ̀rẹ́bẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ó yẹ ẹjọ́ yọrí sí fún mi ẹ fààyè gbà mí. ẹ fàyè gbà mí fàyè gbà mí ọlọ́run alàyè ó yá màmá ń bolo wà orúkọ jésù that lord should let the grace of overflow rest upon you in jesus name we pray i hope everybody is hearing me please you know i told you you just have to bear with me so if you can hear me say amen and also please share it <laughs> <laughs> you can share share share share you can share what today you know, five people send it to five people just five you know i hope you can hear me i'm okay ẹ porúkọ jésù olúwa fi àyè gbà mí kó oore bọ̀ sí fún mi there's a reason that you waked up this morning even though if not you are not praying but there's a reason of for your life for you to nǹkan kan wà ní ayé ẹ tó mú ọ dìde tí ṣé ò bá gbé ọ dìde ọmọ ò gbé ọ dìde tílé ò bá gbé ọ dìde ọkọ gbé ọ dìde kankan gbé ọ dìde láàárọ̀ yìí ohun tó gbé ọ dìde láàárọ̀ yìí ẹ fààyè gbà mí lórí ẹ̀ṣẹ̀ ẹ o tí ayé rẹ yóò gbé ọ dìde your life èyàn ṣáà lè sùn sùn kó mọ sùn bìnà kù bẹ́ẹ̀ ni èyàn ó dìde ni tàbí that something makes you to rise up this morning to do something nǹkan kan that's a aim in your heart there's certain things in you ẹ bí orúkọ Jésù Olúwa fi àyè oréré ìgbà mi gbogbo ọwọ́ alágbá lórí ẹ every hand of the strong man gbogbo wa la gbà lórí ẹ every hand of the strong man gbogbo wa la gbà lórí rẹ̀ sẹ olúwa mú kú òsẹ ọwọ́ alágbára the end of the strong man ọwọ́ alágbára lórí ọmọ mi ọwọ́ alágbára nínú ìdílé mi the end of the strong man that end of the strong man in your life. ikananamako shatayaba mo Mu tọ̀ wá láàárọ̀ yìí ó o the bible told us who can enter into a strong man's house ìwọ wá lágbára lórí aye mi mo wole lórí aláàárọ̀ yìí ọwọ́ alágbánú ó ya parẹ́ láàárọ̀ yìí ní orúkọ Jésù la bá ọ wí ìnànàmà kásátọ́ríà bí orúkọ Jésù ọwọ́ àkókò wa ọwọ́ àkókò wa ọwọ́ àkókò wa ọwọ́ àkókò wa lórí ọ̀nà gbogbo wa ti ń dènà rẹ ọwọ́ ti ń jíire gbé somebody pray can you pray ǹjẹ́ o lè gbàdúrà sẹ́ lè nu ọwọ́ lágbá lórí àwọn ọmọ mi gbogbo èyí tí ò fẹ́ kán ga láti mú oore jáde ọwọ́ lágbá lórí ọ̀nà mi gbogbo èyí tí ò fẹ́ fi ìṣeré gbà mí níbo ló wà màmá ó yẹ ẹ̀mí má gbé ọwọ́ alágbára kúrò ó yá gbàdúrà sẹ́ ẹ̀mí má gbé ọwọ́ alágbára kúrò àá màsáìlà àìlì ànànímọ̀ kò ṣàtẹ̀yàdà sòdẹ́mi kò ṣì tẹ̀lé nànẹ́ orúkọ Jésù. Let the end of the strong man be removed right now. Meshando Bokushataida. Bí orúkọ Jésù, ọwọ́ alágbára parẹ́ láàárọ̀ Somebody pray that the end of the strong man be removed. Somebody lift your voice to God. Ọwọ́ alágbára parẹ́. Ọwọ́ alágbára sọnù. Ọwọ́ alágbára parẹ́. Ọwọ́ alágbára sọnù. Ọwọ́ alágbára parẹ́. ọwọ́ alágbára sọnù olúwa bọ́ ọwọ́ alágbára wínú ayé rẹ lónìí ní orúkọ jésù ọwọ́ alágbára olùdènà ọwọ́ alágbára jíregbé ọwọ́ alágbára tí ò fẹ́ kó ráṣeyọrí yìí ọwọ́ tí ò fẹ́ kó jẹun ọmọ rẹ ọwọ́ tí ò fẹ́ kó láyọ̀ the hand of the strong man that Lord rebuke you in the name that is above every other name ní orúkọ jésù ìwọ ọwọ́ alágbára ṣègbè láàárọ̀ yìí gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín mo gbàdúrà fún ọ lórúkọ jésù kí olúwa kó súre fún ọ orúkọ tí mo gbọ́ lóòótọ́ dẹ̀sí àmúdẹ̀lájú yẹmísí mo gbọ́ ṣùgbọ́n mo rí yẹmí mi àmọ̀ bóyá yẹmísí náà yẹmí yẹmísí ṣùgbọ́n mo rí yẹmí I looking at you ẹ̀mọ́ wò yìí lórúkọ jésù gbogbo tó ṣòfò kí ọ̀run kó mu kún láti ṣiṣẹ́ lọ every empty things that Lord should fill it ògo kó wọnú ẹ̀ ògo kó wọnú ẹ̀ ògo kó wọnú ẹ̀ ẹ̀ bàdé bàdé bàdé bàdé bàdé bàdé ba bàdé bàdé ṣe bàdé bàdé. bàdé lórúkọ jésù olúwa kó súre fún ọ lórúkọ jésù olúwa kó súre fún ọ ò ní gbá íńtínẹẹtì mọ ayé rẹ ò ní máa jù kò ní jù lásán mọ́ ayé rẹ ò ní jù sí asán mọ́ ayé rẹ kò ní jù sí asán mọ́ ṣàmì dáadáa látòmí lọ lórúkọ jésù mo ní ayé rẹ ò ní jù sí asán mọ́ no more failure no more stagnancy ọmọwùmí ọmọwùmí ọmọwùmí olúwa ní kí n sọ fún ẹ pé ìrìn àjò wà níwájú rẹ ó ní ṣùgbọ́n kó o gbàdúrà kó o sọ pé adènà ògo kó kúrò adènà tí ń dènà ìrìn àjò níwájú èèyàn mi mọ̀ mi ti rí ọmọ mi àfúnà tí ẹ sin ọmọ mi ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀gbọ́n olúwa ní mo ṣe ń gbàdúrà yóò pé nǹkan kan wà ìrìn àjò ohun tó sọ fún ìrìn àjò wà níwájú rẹ̀ there's a journey ìrìn àjò wà wájú rẹ ní orúkọ Jésù ọ̀run kó mú ọ rìn ó ní ṣìnà oríire mọ́ you will not miss the road anymore téèyàn bá miss road ó máa ó máa ń mú ọjọ́ kún ọjọ́ ni ó sì máa mú a hour you added more hour to your ohun tó yẹ kó o ṣe lọ́jọ́ in three hours eh, ẹni tó bá miss ọ̀nà àti ò ní miss ọ̀nà àmọ́ láyé ọ̀run kó fi àyè gbọ́ ọ́ ẹ pe orúkọ Jésù sẹ́ ohun tí ayé mi ń fẹ́ ọ̀run fún mi láàárọ̀ yìí ayé mi ń fẹ́ ọmọ ni ọmọ ò gbúdọ̀ jẹ́ mi ń yà láyé mọ́ ask the Lord what everything that you are praying for that Lord Jehovah God to release it to you right now ẹ fún mi ní ohun tí ọkàn mi ń fẹ́ ẹ fún mi ní àṣeyọrí ayé mi ẹ pe orúkọ Jésù ẹ fún mi tí ọkàn mi ń fẹ́ ẹ fún mi ní àṣeyọrí ayé mi. láàárọ̀ ẹ mo gbójú sókè sí ọ olúwa dáhùn ohun tí ọkàn mi ń fẹ́ yìí olúwa fún mi láàárọ̀ yìí with everything that your heart is praying for with everything that you are believing God for ask the Lord to release olúwa fún mi dá bàbá mi káyé rí òkú rẹ sẹ́ inú ayé mi. sọ fún kọ́lọ́run kó fún ọ ṣẹ́ kólúwa kó fún ọ kó fún ọ kó fún ọ kó fún ọ ọlọ́run mi bàbá bá mi wà rí o ọlọ́run mi bàbá bá mi wà rí o ògo ayé mi o ọba ti rí wọn lẹ óyá óyá mi bàbá bá mi wà rí o. bàbá bá mi wá rí o. ògo ilé mi fún mi ògo iṣẹ́ mi Olúwa wá jáde mo gbàdúrà fún ẹni ìtàn ní orúkọ Jésù ìtàn rere kó farahàn ayé yín ìtàn rere kó farahàn ayé yín thank you my daddy ohun tí ayé ẹni dáwọ́lé ọ̀run yanjú ẹ̀ lónìí ohun tí ẹ dáwọ́lé ọ̀run kó fi àyè gbà á ọ̀run kó fi àyè gbà á ẹ pe orúkọ jésù ọlọ́run wá rí ayé mi fún mi láàárọ̀ yìí ìwọ ni mo tọ̀ ìwọ ni mo sọ fún wọ ẹni tó tó ẹni tó tó fọ̀rọ̀ lọ ni mo fi lọ̀ ẹni tó tó fọ̀rọ̀ lọ ni mo fi lọ̀ mo fi ọ̀rọ̀ ayé mi lọ̀ ẹni tó tó fọ̀rọ̀ lọ ni mo fi lọ̀ mo fi ọ̀rọ̀ iṣẹ́ mi lọ̀ ẹ pe orúkọ jésù makanda yanana makaparo satayaba mo fi ọ̀rọ̀ ilé mi lọ̀ mi kándélé mo ṣáńdálé màkàtàyè mo fi ọ̀rọ̀ ayé ọmọ mi lọ̀ láàárọ̀ yìí mo fi ọ̀rọ̀ iṣẹ́ mi lọ̀ mo fi ọ̀rọ̀ ilé mi lọ̀ mo kándá yìí mà kú ṣàtọ́lì màkàtà ẹ yanjú ẹ fàyọ rere gbà mí ẹ gbé ògo mi lé mi lọ́wọ́ ẹ gbé ògo mi lé mi lọ́wọ́ ẹ gbé ògo ọmọ mi fún mi ẹ ògo mi lé mi lọ́wọ́ ẹ ògo ọmọ mi fún ẹ ògo mi lé mi lọ́wọ́ ẹ ògo ọmọ mi fún àtẹ ògo rí agbógo sálọ abògo jẹ́ ti ń bẹnu ayé mi lónìí olúwa dójú tì lórúkọ jésù kristi olúwa wá ẹ porúkọ jésù olúwa jẹ́ kí ìbànújẹ́ mi parẹ́ lónìí let my sorrow disappear gbogbo ibi tí ayé ti ní kí n in any areas of life that the enemy wants you to experience it in any in any areas of life that you even though you are experiencing it now ìjẹ́ pé òun rí olúwa jẹ́ kí ìbànújẹ́ mi kó parẹ́ láàárọ̀ yìí Lord let my sorrow let my pain disappear this morning gbogbo ibi tí ayé ní kí n ti rí lórí ọmọ ni lórí ọkọ ni lórí iṣẹ́ lórí ìdáwọ́lé mi. Olúwa jẹ́ kí ìbànújẹ́ mi parẹ́ ní àárọ̀ yìí gbogbo ibi tí ayé ti ní kí n ti rí gbogbo ibi tí ayé ti ní kí n ti mọ̀ ọ́ pé kó mọ ìbànújẹ́ morúkọ Jésù mo tó tó tó tó té kaba Olúwa mú agbára náà sọ asán ayé mi ò gbúdọ̀ rí ìbànújẹ́ ní orúkọ Jésù mo tó tó tó tó ní kaba gbogbo ibi tí ayé ti ní kó ti rí gbogbo ibi tí ayé pín kó ti mọ̀ ọ́ màtótótótótó kábà ó yẹ mi kọ́ mo ní ìbànújẹ́ yìí ó yá ó yá ó yá ó yá ó yá kì í ṣe ti ọlọ́run ò kọ́ mọ ọlọ́run ò dá ọ fún ìyà èmi kọ́ mo ní ìbànújẹ́ ó yá parẹ́ mo fi táyé ti ní kó o ti rí tọ́tí ń bèrè fún ọ that place that enemy want you to experience it ibi táyé ní kó o ti mọ̀ ọ́ ní orúkọ jésù olùwàjò parẹ́ ó mà ká ta ta ta ta ta ta orúkọ jésù màkàtàtàtà ìbànújẹ́ ò ń ṣe tèmi o ìbànújẹ́ ò ń ṣe tayọ àwọn ọmọ mi in any area that of life that enemy want you to experience that sorrow I, de I decree today I say no to sorrow andadadabakosata má bẹ̀rẹ̀ gbé ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé bóyá óyá bẹ̀rẹ̀ gbé ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé ẹ̀rù ọ̀rọ̀. rẹ pé ìwọ ló lẹ bẹ bóyá ó yá bẹ̀rẹ̀ pé ọ̀tá mi bẹ̀rẹ̀ pé ẹlẹ́dàá mi bẹ̀rẹ̀ pé ọ̀tá mi bẹ̀rẹ̀ pé ẹ̀rù ọ̀ràn tí ó di sílẹ̀ láti gbà mí lẹ́kún ọlọ́run mi ẹ̀rù ọ̀ràn tí ó di sílẹ̀. mi sẹ́ ọ̀run jẹ́ ó parẹ́ ní àárọ̀ yìí ẹ kò porúkọ Jésù every every loads of enemies gbogbo every bondage every every every plans of the evil one concerning your life olúwa sọ di asán ẹ porúkọ Jésù olúwa sọ di asán gbogbo ẹ̀rù ọ̀ràn tí ayé dì sílẹ̀ fún mi sẹ́ẹ̀. Every loads of enemy concerning your life, concerning your marriage, concerning your children, concerning your family. Olúwa sọ ẹ̀rù ọ̀ràn di asọ́nù ayé mi lónìí. Ọwọ́ olóore kó kàn mí. Ọwọ́ olóore kó kàn ayé mi. Ọwọ́ olóore kó kàn iṣẹ́ mi. Ọwọ́ olóore kó kàn ìran mi. Ọwọ́ olóore kó kàn ayé àwọn ọmọ mi gbogbo. Gbogbo ẹ̀rù ọ̀ràn tí ayé dì sílẹ̀ every loads of the evil one gbogbo ẹrù tí ayé ní kí n fi parí ọdún yìí tí ò ń ṣe tèmi gbogbo ẹrù ọdún táyé kan fi kó fi gbélé ọkọ gbogbo ẹrù ọ̀ràn táyé ní kó fi lò kó fi lò gbà lórílẹ̀‐èdè tó wà yẹn sẹ́ gbogbo ẹrù ọ̀ràn àmúbọ̀ ìtìjú wàhálà ẹ̀gàn olúwa parẹ́ láàárọ̀ yìí olúwa parẹ́ ní àárọ̀ yìí ẹ orúkọ jésù gbogbo ẹrù ọ̀ràn nínú ayé mi olúwa sọdí àṣà ọwọ́ ìyanu kó kàn mí ọwọ́ ògo kó kàn mí ẹ má fi àyè gbà mí gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ sọ fún jésù níbi tí ayé mi ti fẹ́ ìrànlọ́wọ́ láàárọ̀ yìí lórí ọmọ ni olúwa yàǹda rẹ̀ níbi tí ayé mi ti ń fẹ́ ìrànlọ́wọ́ láàárọ̀ yìí lórí ọkọ ni olúwa yàǹda rẹ̀ Lord when any areas of your life is calling for help let heaven release it ibi tí ayé mi ti ń fẹ́ ìrànlọ́wọ́ láàárọ̀ yìí olúwa yàǹda rẹ̀ bí orúkọ jésù ọ̀run kò yàǹda ìrànlọ́wọ́ fún ọ ayé mi ń fẹ́ ìrànlọ́wọ́ lórí ọkọ mi o ayé mi ń fẹ́ ìrànlọ́wọ́ lórí aya mi gbogbo bí orúkọ jésù kàtáyà nànà màkúṣà tó lè má kàdà lórí ọmọ rẹ gbogbo lórí iṣẹ́ rẹ gbogbo nànà ni mo kó pẹ̀rú sàtẹ̀ ó yá ọ̀run ẹ fi àyè gba ìrànlọ́wọ́ nú ayé mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa ẹ pé orúkọ jésù bí ayé ṣe rò fún ibi lórí mi olúwa yí dànù bí ayé ṣe rò fún ibi lórí ayé àwọn ọmọ mi olúwa yí dànù láàárọ̀ ìní porúkọ jésù mo ní bí ayé ṣe rò fún ibi lórí ayé àwọn ọmọ mi gbogbo ẹni mọ ìsírẹ́lì olúwa yí dànù ẹ pe orúkọ jésù mi tẹ wá àníṣẹ́ bí ayé ṣe rò fún ibi lórí ayé àwọn ọmọ mi yìí ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń yí dànù ó yá ó yá ń bolo wà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bí ayé ṣe rò fún ibi pé kó o má lọ́mọ láyé ẹ̀ mọ́ yí dànù whatever evil thought concerning your life evil thought concerning your children evil thought concerning your family evil thought concerning your moving forward evil thought concerning our life in the name of Jesus olúwa yí dànù olúwa yí dànù bí ayé ṣe rò fún ibi lórí ayé mi láàárọ̀ yìí ẹ̀yin ogun ọ̀run ẹ yí dànù ẹ yí dànù ẹ yí dànù ẹ bí ayé ṣe rò fún ibi má jò fún mi má jò fún mi má jò fún mi can you pray? In Jesus' name, we pray. I will share the grace now. If you have not yet shared it, you can still do that so you can get the blessing. Hallelujah for working for God this morning. Yes. By sharing, you are working for God. We are both working for God. We are working for God together. And whatever the person receives, he may call Because you are the one that shared it. What ọmọ share? ṣe ń pín ìbùkún ẹ̀. Wọ́n tún ṣí ẹ̀sẹ̀ ni No, no, no, no. That's what you don't know. hallelujah because èmi kọ́ mo ṣe ẹ̀ olùṣe ẹ̀ kẹ́ni ẹ̀ gbà bùkún wọ́n lọ. ẹ pe orúkọ Jésù àníṣe bí ayé ṣe ń rò all the plans of the evil one for my life pé kó kú láì tọ́jọ́ pé kó ṣàìsàn pé kó má ròore mú remember the bible told us surely he told us i told the bible told us surely they shall plan it pé wọ́n wọ́n ṣe máa plan ẹ̀ wọ́n kò sọ pé bóyá àwọn ẹ̀ plan ẹ̀ ó ti Only surely they will plan it they shall gather pé àwọn pé wọ́n lè gather yẹn except you don't think you don't aim for good things in life except you don't expect good things to come your way once you believe God for certain great thing even tó bá tètè gbọ́ Ọlọ́run gbọ́ o ti di ọ̀tá Sátánì lójú ẹsẹ̀ you have someone have right away you are enemy of Satan once tó bá ti gba Jésù lólúwa àtolùgbàlà ẹ o because it's a two kingdom the kingdom of God and the kingdom of Satan and you have to belong to one kò sẹ́ni tó wà láverage bẹ́ẹ̀ I'm at the center mi ṣe tọ́lọ́run mi ṣe tìṣù kò rí bẹ́ẹ̀ ìkan láti claim ayé olúwẹ̀ ìkan láti jogún olúwẹ̀ wẹ́ẹ́ ọlọ́run ló jogún rẹ tàbí sátani ló jogún rẹ pé ayé mi eh, eh, um, àárín mo wà mi ṣe tọ́lọ́run mi ṣe tìṣù eh, I'm not a neutral man you are deceiving yourself ẹ pe orúkọ Jésù gbogbo àwọn tó ti kóra wọn jọ where they have gathered pé mi ní ní àṣeyọrí ibi tá ti kóra wọn jọ pé mi ní lọ́kọ láyé ẹ̀yin ogun ọ̀run gbogbo ọ̀rọ̀ tó ti sọ gbogbo èdè tó ti pè gbogbo agbá tó ti sà gbogbo ìmọ̀ wọn gbogbo tó ti lọ olúwa sọ ní asán ní àárọ̀ yìí ó yá gbàdúrà orúkọ jésù <coughs> lórúkọ jésù ìkànnàmàkóso tó tó lékelé bọ̀ gbogbo tó ti gbà gbogbo tó ti sà lórí ìmẹ̀ níbi tó ti lọ lórí ìmẹ̀ nítorí lórí ayé àwọn ọmọ mi ó yá ó lé orúkọ Jésù olúwa sọdí asán láàárọ̀ yìí ó yá ó yá màmá lánàá kó gbàdúrà ní kàtàlí máa kú ṣàtẹlẹ à ibi tó ti gbà ibi tó ọ̀nà tó ti gbà lórí ayé àwọn ọmọ mi ipa tó ti sà lórí mi lónìí ipa tó ti sà lórí mi ibi tó ti yà sí ó tó ti ṣe nínú ayé mi ó yá ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ sọ́dá ìdí tí mo fi jáde láàárọ̀ ìsíwájú ìwọ ọlọ́run rèé ìdí mo fi képe ọ lórí láàárọ̀ rèé pé ipa tí ayé ti sà ọ̀nà tí ayé ti gbà lórí mi lónìí ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ sọ di asán ẹ sọ di asán ẹ sọ di asán ẹ sọ di asán ẹ sọ di asán gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ porúkọ Jésù ayé oríire kó sílẹ̀ fún mi ìbùkún kó wọlé tọ̀ ayé mi wá ayé oríire kó sílẹ̀ fún mi ìbùkún kó wọlé tọ̀ ayé mi wá ẹ pe orúkọ Jésù dáadáa ààyè oríire kó sílẹ̀ fún mi ìbùkún ńlá kó wọlé tọ̀ ayé mi wá ààyè oríire kó sílẹ̀ fún ayé àwọn ọmọ mi ìbùkún wọlé tọ̀ ayé mi wá ààyè oríire kó sílẹ̀ fún mi ìbùkún kó wọlé tọ̀ ayé mi wá ààyè oríire kó sílẹ̀ fún mi náà àárọ̀ yìí ìbùkún kó wọlé tọ̀ ayé mi wá níbo ló wà sẹ́ let the doors open for me àyè oore kó sílẹ̀ fún ìran mi ìbùkún kó wọlé tọ̀ ayé mi wá àyè oore kó sílẹ̀ fún mi lórílẹ̀‐èdè yìí ìbùkún kó wọlé tọ̀ lé mi wá ó yá máa bọ̀ wá máa bọ̀ wá ọmọ máa bọ̀ wá máa bọ̀ ire rẹ kó máa bọ̀ lórúkọ Jésù kó máa bọ̀ ògo rẹ kó jáde síta ẹwà yín kó jáde síta gbogbo èèyàn tẹ képe olúwa láàárọ̀ yìí mo pa ní àṣẹ ó yẹ ẹ rí ọwọ́ ọlọ́run ògo ọlọ́run experience the power of God Experience the glory of God. It shall be well with you. It shall be well with your life. Failure disappear from you. Sickness disappear from your body. I release the grace of God upon your life. Let your life enter into fulfillment. Enter into your fulfillment land. Gbogbo agbára tó dọ́dúró tí òjò kọjá síbi rẹ̀. Gbogbo agbára járe gbà. gbà. ẹni jẹ́. ẹni dànù. ní orúkọ jésù ai makai masaira ili makori bako saira kavanda yimoko pepe sẹsẹ thank you madadi mo gbàdúrà fẹnìkan gbogbo ohun tí ó yẹ kó jẹ tí ayé ń jẹ mọ́ ọ lára ohun tí ó yẹ kó jẹ oúnjẹ ohun tí mò ń wò ní èlùbọ́ apásítọ̀ àbẹ́fẹ́ rò àmàlà ni ẹ̀yìn rò àmàlà hallelujah ṣùgbọ́n ohun tí mo gbọ́ ohun tó yẹ kó jẹ oúnjẹ rẹ tí ayé ń jẹ mọ́ ọ whatever that is supposed to be your food ohun tó yẹ kó jẹ tó yẹ kó jẹ tiẹ̀ àjẹmọ́nú ẹ tá yóò fẹ́ kó rí jẹ bí alẹ́nu iṣẹ́ ni o lórílẹ̀‐èdè yẹn ni o ní orúkọ Jésù whatever thing that is your food that enemy is robbing you of it olúwa kó gbà fún ọ àmín sàmì dada. láti sin lọ oúnjẹ rẹ ayé ò ní jí mọ́ ayé ò ní jí mọ́ oúnjẹ tó tọ́ sí mi màmá fi fàájà oúnjẹ tó tọ́ sáyé mi màmá fi fàájà jẹ oúnjẹ tó tọ́ sí mi màmá fi fọ̀tá mi jẹ bàbá oúnjẹ tó tọ́ sí ọ má jẹ ṣùgbẹ́ jẹ ó dàn kọ ọwọ́ máa yọjú orí lọ ni ohun tó jẹ́ tiẹ̀ lónìí olúwa kó gbà fún ọ àmẹ́ gbogbo alágbà tó gbẹ̀sẹ̀ lé ohun tó tọ́ sí ọ gbogbo alágbà tó gbẹ̀sẹ̀ lé ohun tó yẹ ọ láyé gbogbo alágbà tó gbẹ̀tẹ̀sẹ̀ lé ohun tó tọ́ sí ọ láyé kàyéèlì mà kó sàtà yàdàyà jútà kéde yà kò sàndélì mọ́ kó bẹ̀rẹ̀ kàtà olúwa kó mú ọ kó lójú ọ̀nà àmẹ́ sàmúdàdà ó yá àkókò ti tó láti kàn ọ́ ó yá rí jẹ àmẹ́ ó yá rí gbà àmẹ́ ó yá rí ṣe àmín ojú kò ti ọ̀tá rẹ̀ àmín ọwọ́ olúwa kó kàn ọ́ àmín ọwọ́ olúwa kó gbà fún ọ àmín gbogbo èèyàn tó wọnú àdúrà yìí báwo lẹ ṣe mọ̀ pé ẹ wọnú àdúrà tẹ bọ́ lọ́rùn pàdé nígbà tí àmì náà bá fara hàn ni olúwa ọlọ́run tó rán mi níṣẹ́ o iṣẹ́ rẹ rèé àwọn èèyàn rẹ sì ti dé ó ṣàlẹ́ ohun tó fẹ́ ṣe tó fi sọ fún mi ó ṣàlò ohun tí o fẹ́ ṣe ó ní tí wọ́n pinnu kó o tó bá mi sọ ó sì nìkan tó rí orí ayé ẹnìkankan ó mọ ọ̀nà ẹnìkankan bàbá arúgbó ọjọ́ yẹn àwọn èèyàn yìí ti dé o iṣẹ́ kàn ọ́ ẹni tó ń wọ ọmọ ti wá láàárọ̀ yìí o ẹni tó ń wọkọ ẹni tó ń wá àṣeyọrí ẹni tó ń wá ìbùkún di ayé ẹ ọ ayé ẹ náà iṣẹ́ ti kàn ọ́ ẹ̀mí mọ́ mo gbélé ọ lọ́wọ́ báyìí ó yá bá wọn pàdé àmín. Ah, níbikíbi tí gbogbo wọn bá wà ọwọ́ rẹ tó bẹ̀ ibi tẹ́mi dúkú níbi tí mo jókòó sí ni mo mọ̀ ṣùgbọ́n ìwọ wà níbi gbogbo ìwẹ́ ń tó rán mi níṣẹ́ ó yà ń yọjú sí wọn ní kankan àmín thank you madadi ẹ o irinṣẹ́ rẹ ò ní bàjẹ́ mo gbàdúrà fẹ́nìkan your instrument irinṣẹ́ rẹ kò ní bàjẹ́ irinṣẹ́ rẹ ò ní bàjẹ́ irinṣẹ́ rẹ bó irinṣẹ́ rẹ ò ní bàjẹ́ ọwọ́ olúwa kó kàn ọ́ gbogbo èèyàn tó wọnú àdúrà yìí wá ní orúkọ Jésù láàárọ̀ yìí ẹ gba ìtúsílẹ̀ àmín ẹ gba ìtúsílẹ̀ àmín receive your total deliverance right now ayé yín kó rí olúwa ayé yín kó mọ olúwa ọkàn yín kó balẹ̀ gbogbo alágbára tí ń yọ yín lẹ́nu lórúkọ Jésù kọ́lọ́run kó mọ so go in the blessing of God and return with a great testimony so shall it be. In Jesus' name, we pray. Amen. Amen. Amen. In Jesus' name. Hallelujah. By God's grace, if, if I have a time and the in network, where so uh, because you know, just give me this week for the morning section, like six o'clock. We're going to sort that. But if I have the, uh, if I can receive internet, I, so I'll be back again around. Um, 12 is 50 50. Please, I apologize. I know some people have been texting me, say, why? So, but if I can able to get um, the the location because you know you know so I don't want to start it and begin to act up that's why you know so and I know that Lord Jehovah God will do us great and do great in you but I promise that in the morning like this I will be available by God's grace if God permit me to do that and I know the Lord Jehovah God will do great things in your life. And I'll just put in mind our program, if you're here in Lagos, yeah, our program is uh, uh, um, 9 and 10 there. So just um, if you're in the area, you can come. But um, I think uh, just text me so I will direct you to someone that you have to contact uh, on this. And I know the Lord Jehovah God will do us great and do great in our life. I'm going to post the flyer so you can look at. I'm going to do that maybe today. I'll post the flyer, and I know that Lord Jehovah God will do something great for us in Jesus' name. Àdúrà yóò gbà ojú òní tì ọ́, ọwọ́ Ọlọ́run yóò kàn án, àná Ọlọ́run yóò sì bọ́ ọ gbé, bẹ́ẹ̀ ni yóò sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín Ó yẹ náwó yín jáde. Straight for the ends right now tell the lord what you want to receive sọ fún ọ tí ọlọ́run tó ń tún fẹ́ kọ́ ọlọ́run kò fi lé ọ lọ́wọ́ náwó jáde àfi tó bá ń drive nìkan lóko gba steering yẹn mú dáadáa ṣùgbọ́n náwó jáde gbogbo yẹn straight for your hands and sọ fún ọlọ́run ohun tó fẹ́ kó fi lé ọ lọ́wọ́ náwó jáde kó sọ fún ọlọ́run ohun tó fẹ́ kó fi sí ọwọ́ yẹn fún ọ àṣẹ ọlọ́run yóò sì di mímọ̀ fún ọ náwó jáde stretch forth your hands and ask God ohun tó fẹ́ kó kó kó kó o la kó o rí lọ́wọ́ ẹ̀yìn lọ́jọ́ kan agbára bàbá mi ká o agbára ọlọ́run ká kínní yẹn ọlọ́run Ísírẹ́lì ó yá fi àmì agbára rẹ hàn lórí ọ̀rọ̀ tí mo sọ jáde yìí ohun tán sọ tán fẹ́ rí lọ́wọ́ wọn yẹn ní orúkọ Jésù ó yá kẹrì kó di mímọ́ bẹ́ẹ̀ ni a sì rí ẹni tó ní kò ṣeé ṣe ni ọlọ́run yóò mú kúrò ẹni tọ́lọ́hún ò ní gbà lọ́lọ́run yóò dojú tì ọ̀nà ńlá fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah ìbídùn olúwa kó gbàdúrà fún ọ ìbídùn kó olúwa kó súre fún ọ ìbídùn kó olúwa kó gbàdúrà fún ọ ìbídùn kó fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù olúwa wa àmín lórúkọ Jésù God bless you thank you see you later on God bless you thank you for being here and also share it. Bye bye. Thank you. See you later. God bless you. Bye bye.